Èpísítẹ́lì ti Pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí àwọn ará Éfésù. Orí kìíní. Pọ́ọ̀lù àpọ́stẹ́lì Jésù Kristì nípa ìfẹ́ Ọlọ́run sí àwọn ènìyàn mímọ́ tí ó wà ní Éfésù àti sí àwọn onígbàgbọ́ nínú Kristì Jésù. Oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Jésù Kristì Olúwa olùbùkún ni ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́ ẹni tí ó ti yàn wá tẹ́lẹ̀ sí ìsọdọmọ nípa jésù kristi fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ìdùnnú ìfẹ́ rẹ̀ fún ìyìn ògo oore ọ̀fẹ́ rẹ̀ èyí tí ó dàlù wá nínú àyànfẹ́ ni nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ èyí tí ó sọ di pípọ̀ fún wa nínú gbogbo ọgbọ́n àti òye ẹni tí ó ti sọ ohun ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa gẹ́gẹ́ bí ìdùnnú rẹ̀ èyí tí ó ti pinnu nínú rẹ̀ fún iṣẹ́ ìríjú ti kíkún àkókò náà kí ó lè kó ohun gbogbo jọ nínú Kristi ìbáà ṣe èyí tí ń bẹ nínú àwọn ọ̀run tàbí èyí tí ń bẹ ní ayé àní nínú rẹ̀ nínú ẹni tí a fi wá ṣe ìní rẹ̀ pẹ̀lú àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀ kí àwa kí ó lè jẹ́ fún ìyìn ògo rẹ̀ àwa tí a ti ní ìrètí ṣáájú nínú Kristi. No nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ nì ìrere ìgbàlà yín nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú a fi ẹ̀mí mímọ́ ìlérí nì ṣe yín èyí tí í ṣe ẹ̀rí ìní wa fún ìràpadà ohun ìní Ọlọ́run sí ìyìn ògo rẹ̀ nítorí èyí èmi pẹ̀lú nígbà tí mo ti gbúrò ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́ èmi kò sì sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀ kí ojú ọkàn yín lè mọ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́ àti ohun tí ọ̀rọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn ènìyàn mímọ́ jẹ́ àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ èyí tí ó ti ṣiṣẹ́ nínú Kristi nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú tí ó sì fi jókòó ní ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run ga gbogbo ìjọba àti ọlá àti agbára àti òye àti gbogbo orúkọ tí a ń dá kì ṣe ní ayé yìí nìkan ṣùgbọ́n ní èyí tí ń bọ̀ pẹ̀lú ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí í ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo.